obìnrin ló fi sọ̀rọ̀ sí wa báyìí èyí kà fún respect gan ni o. wa ọlọ́gbẹ̀ni abẹ́ta kò ṣẹnu ẹ̀ kí ọ̀rọ̀ tó ń sọ ìkópa àmàkò yà jẹ́ mi báyìí. kí ló dé. sagbara fìyẹ́lẹ̀ ṣé torí ikú tó gbé sẹ́gbẹ̀ ló ṣe ń ṣọ́ra rẹ̀ àwọn wa forí bẹ́ẹ̀ owó ti gbọ́. kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló ṣe yín. máa gbà mí yàn mí àsìkò tí mo ti jókòó sí báyìí ni bọ̀bọ́ yìí ló ti ń ṣẹ́jú tó ń garùn tó ń lọlẹ̀ tó ń lọ òkè kò yé mi. ṣọ̀rọ̀ ń bẹ́ẹ̀ sílẹ̀ jàre wọ́n lè ti yó wọ́n ṣe wà ẹ́ wọ́n ti ló pa wọ́n. ó dá mi lójú pé wọ́n ti yó lóòótọ́. a jẹ́ pé àwa tó ti ń pa pọ̀ anyway ṣe tẹ bá ṣe tọ́gbọ̀n láṣẹ ọ̀tẹ̀ gbé sẹ́ẹ̀dì àwa gan ní ìdísáàbìsì àwa dẹ̀ fẹ́ gbé sùn iṣẹ́ ti gbọ́ ti dé break la fẹ́ ṣe. ṣáwọn gẹ̀ẹ́sì gbádùn ṣá ó dà pé ìyá àwọn kí ló ń ṣe yín ṣẹ́jọ́ bẹ́yọ̀ ni. dádì wa fẹ́ bá wa wí ọlá máa jìyà lọ́ọ̀bì jọjú ọlọ́run ṣáàfi wọ́n sílẹ̀ mi ìfẹ́ wà láà ṣé òun bọ́n ṣe rí ni fi wọ́n lẹ̀. wọ́n yọ mi fi wọ́n sílẹ̀ má jẹ́ ká mú wọn bí kábà má dábàá oníbàárò kábà ti jáde à mú wọn. Ah, ah. ẹ̀gbọ́n mi mò ń bẹ yomi pé kó ti tó ẹ̀yin tó sọ pé tẹ bá ríra yín níta níta níbo. Ah, ẹ má bẹ̀rẹ̀ ayé ẹ má bẹ̀rẹ̀ ayé rárá. ẹ mọ́ tẹ́ bá ṣe iṣẹ́ ni kẹ́ wọnú mo rò pé ẹ̀pọ̀ lọ́wọ́ àwọn tán ní àbí ẹ̀pọ̀ lọ́wọ́ tán ní ẹ má kó ọ̀rọ̀ tó wà ní ẹ fẹ́ kọjá ní ẹbẹ̀ kọ tá bá ti kó nbí ẹ̀yẹn ṣá padà má ta kẹlú rí yí. ṣòro kóòrò yẹn jẹ ni. ilé ìgẹ̀ màmá máa kó lè jẹ. mo ní ìdí tẹ bá ti tọ́jú àwa la kọ́ wa dé ta ẹ̀yẹ pàdé àwa ta. ẹ ẹ dùn ẹ dùn ẹ ní dúró àánú lè yí Jọ̀mí àwọn bọ́ọ̀sì ní ìdìyà kìtìkọ́. Wọ́n ní ìdìyà. Àwọn ilé. Ẹ ká lọ. Àjẹnú ah, bẹ̀gà. mo mú ọmọ ìbí ọmọ mi ni in fact òun ni group managing director iléeṣẹ́ mi ṣé ó wá yẹ kí Yọ̀mí fi irú ilé ìsan fún mi Yọ̀mí pa mí lọ́mọ ó pa mí lọ́mọ. mayor whatever happens a máa ṣe sùúrù náà ni ṣèlébọ́ a béèrè lọ́wọ́ ẹ̀hún tó rí lọ́bẹ̀ kó tó wà lọ́wọ́ ẹ ṣe sùúrù ó ti wà custody wa already àbí. àbùjọ ìdìbò alọ́rọ̀ ẹ̀ ò dàbí lẹ́nu mọ́tò ṣe bá wà ọkùnrin àpapọ̀ akéde àpò ọ̀nà pàkọ́milẹ̀ tún mú yọ̀ nígbà kò sí wàhálà yọ̀mí yóò ṣe mo dúpẹ́ o ò ṣe ò ṣe ìdìdì gan ni níwọ̀ ìwọ̀ pa mí lọ́mọ ó pa mí lọ́mọ ẹ́ ládùúgbò bí mo ṣe ṣe sí ẹ tó. èmi kọ́ ni mo pa èmi kọ́ ni mo pa kí n fẹ́ pa iná ọmọ fún ọ̀rẹ́ mi ló láyé mi pẹ̀lú kan tẹ́ ti ṣe fún mi ẹ ṣàkíyèsí mi. kí ló fẹ́ pa fún. kò sí kí ló pa fún. kò ń bèèrè kí ló fẹ́ pa ah. very simple. èmi náà rò bẹ́ẹ̀ pé ọ̀rẹ́ àti kékeré ni ṣùgbọ́n bàtà wa pa mí lọ́mọ nǹkan. wo jẹ́ kí n sọ fún ẹ èmi gan ò ní jáwọ́ lọ́rọ̀ ẹ àfi tí bá rí i pé mo gbá ẹ̀mí lára ẹ. mẹ́yọ̀ ah, ah, mẹ́yọ̀ ẹ má ṣe yẹn o ṣe mọ̀ pé kì í ṣe ohun tó tọ́ kí ẹ dá ṣẹpa lọ́wọ́ ara yín ẹ dẹ̀ rọra sọ̀rọ̀ ẹ má torí pé inú ń bí yín láti gbọ́ ẹjọ́ kí ló dé tíwọ náà ṣe bẹ́ẹ̀. Ah, ọ̀gá ní ìpààyàn rí àwọn pípù táwọn ọmọ dojú ìjà pa wọn ń bá wa jà ni àwọn tájọ́ ń jà ní ẹgbẹ́ kí ló ń fẹ́ pa fún sàpèrè adúró rí tí bàbá ti ṣe fún mi kí lè rèmi tí ń bá pa sà èmi kàn. ẹ ẹ má sọ yẹn ó simple ìdí tó fi pa ni wípé o fẹ́ gba ipò ẹ̀ ni o fẹ́ gba ipò ẹ̀ ni bẹ́rù bá ti pẹ́ lé alájọbí náà máa ń bù. ipò láì bá ìtàn ṣó ṣe ni sà ìka ìka. ẹjọ́ tó ń rò kàn wá látijọ́ rere. ẹ wo DPO ẹ jẹ́ kó mú ọmọkùnrin kú iwájú mi ẹ kọ́ mu kú ẹ̀yin náà lè ní kí n má ṣinú bí o ẹ̀yin náà lè ní kí n má rò fún wáyà mi ẹ má yẹ kí n ṣinú bí lórí ẹ̀rọ ẹ̀wọ̀. Ah, ẹ ṣàṣe sọ̀rọ̀ ó ti wà bí ó ti wà bí náà ṣe ń a máa ṣe ìwádìí wa bó ṣe tọ́ àti bó ṣe yẹ outcome ẹ̀ máa padà bọ̀ ojú òun àmọ́ láìpẹ́ ẹ ṣe jàre ẹ̀yin náà wá wípé kẹ́ ṣe ìwádìí láti sè fún ọdún mẹ́ta ibi pẹlẹbẹ báyìí lẹ máa máa bọ̀ bẹ́ẹ̀ èmi mú nǹkan bí mo bá mú lọ́mọ ọwọ́ mo mọ̀ ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe kọ́ ọ̀kẹ́. tiẹ̀ máa sinmi sílẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni dá mi lóhùn ọ̀tọ̀ ni iṣẹ́ ta ti ń ṣe bọ̀ láti gba ìwé ta ṣe ṣe ṣe ta fi di àsìkò yìí o àbí wo tiẹ̀ mọ̀ pé ara ti ń dára àgbà. ọ̀tọ̀ ni iná ara ti ń dára àgbà iná kò tiẹ̀ wèmí náà kẹ́ lọ síbi iṣẹ́ lẹ́nu àmọ́ torí àwọn òyìnbó tẹ sọ fún mi pé ẹni mítìn pẹ̀lú ló jẹ́ kó fi wáyà mi lẹ́nu pa ah, mo rò pé ẹ ti lọ. Hmm. bẹ́ẹ̀ ni tẹ̀yìn obìnrin rí ìyẹn ni pé kò tiẹ̀ fìgbà kan wù ẹ́ pé kí n jáde nílé iṣẹ́ àjókòó tiẹ̀ kí n fara mọ́ ẹ. ṣé kò dàbí. ó dà ó dà anyway um, inú mi dùn pé o ti rántí appointment mo ní pẹ̀lú àwọn ìbò yẹn um, ṣùgbọ́n yẹn Yomi Adams ló máa mójútó. Yomi Adams. kò sí ohun tó wà nílé iṣẹ́ yẹn tí kò lè mójútó. pẹ̀lú ọ̀rọ̀ bàtàbàtà tẹ sọ pé yẹn àtàwọn ìbò yẹn máa sọ Yomi Adams á wá ṣojúṣe yẹn. <laughs> kí ló fi Yomi Adams pè náà wò jẹ́ sọ fún ẹ̀ my dear kò sí nǹkan kan tó wà léṣẹ́ yẹn tí Yomi Adams tí ò lè handle ah ah he is tested and trusted. <sighs> okay. okay. Mm. madam sí lọ́wọ́ yìí ṣé ẹ̀ lérò kó léwu. Hmm. my dear ṣé bó pẹ́ bóyá mi ò ní rìtáyà àbí tí n bá rìtáyà kì í ṣe nìkan ló máa bá iṣẹ́ ọ̀hún lọ ni ẹ̀ dá mi lóhùn ṣé nígbà tí èyí tó jẹ́ ọmọ bíbí inú tèmi ọláyẹmí tó takú tó fà kíkọrí tó ní òun ò lè mójútó iṣẹ́ mi nítorí pé kò papọ̀ mọ́ tó lọ́kọ́ ní yunifásitì ẹ̀ kí ni kì í ṣe sí. yà mí lóhùn kí ni wọ́n rò pé mo lè ṣe sí o àbí àníyà tó jẹ́ obìnrin ìyẹn àbúrò ẹ̀ òun ni máa mú gbogbo iṣẹ́ fámìlì ni máa gbélé lọ́wọ́ kó ṣetán kó kí gbogbo ẹ̀ mọ́lẹ̀ kó gba ilé ọkọ ẹ̀ lọ. ṣé láyé ló sọ eré ìfún yín báyìí. Ah, bẹ́ẹ̀ ni èrè lọ́wọ́ ẹ̀ kì í ṣe kan kì í ṣe méjì lèmi àti ẹ ti jọ máa jókòó báyìí tá a máa sọ ó kọ ó fà kékọrin ni ó lóun ò ráyè. kódà ẹgbẹ́ fún mi táìmù díẹ̀ kí n bá láyẹmí sọ̀rọ̀. ìdùnnú tèmi gangan ló máa jẹ́ tí láyẹmí tí ó bá gbọ́rọ̀ sí ẹ lẹ́nu tó lè wà mójútó family business. Thank you. bẹ́ẹ̀ ní òun ní kó wá máa manage company wọn lọ sọ pé ó sọ pé ò lè ṣe. bẹ́ẹ̀ ni wọ́n pè mí lóòótọ́ mo dẹ̀ dá wọn lóhùn pé mo ò lè bá wọn manage company wọn. kí ni ìdí tó ṣe sọ bẹ́ẹ̀. mọ́mí ẹ mọ̀ pé course tèmi study ní yunifásitì ó yàtọ̀ sí nǹkan táwọn dáàdì ń ṣe ní company wọn so kò dẹ̀ sí bí mo ṣe lè kó mo ní lè kó pẹ̀lú company wọn torí ẹ̀ ni o ṣe gbà kí Yọ̀mí kó máa kó máa ṣàṣojú company bàbá ẹ̀. mọ́mí Yomi is my friend tó bá jẹ́ òun ló lè ṣe kó máa ṣe lọ. Hmm. mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé oògùn ni my dear mo fẹ́ kó wo nǹkan kan ká bá sọ pé ó máa pẹ́ tó bá lọ yánkọ́ tí ìgbà tí bàbá bá lọ síbi tágbà rè báwo lè máa gba ogún ẹ̀ padà lọ́wọ́ Yomi. ṣebí kí dáàdì tó kú ọ máa ṣe wí o tó bá dẹ̀ ṣe wí wọ́n indicate pé èmi àtàbúrò mi lájọ ní ogún so yomi akọ step aside ni simple kò yẹn ò problem má lè take over. mo mọ̀ pé n tó máa sọ nìyẹn àmọ́ tí ò yí ẹ pọ̀ ṣé o mọ̀ pé láìpẹ́ ń so tí èmi bá wá ṣèyàwó pẹ̀lú àbúrò ẹ ń sìn tí yomi dẹ̀ ń ṣaṣojú company bàbá ẹ lọ tó bá wà lọ gbẹ̀yìngbẹ̀yìn wá lọ dà ẹ́ kọ́ báwo lè fẹ́ ṣe ṣé o mọ̀ pé tí obìnrin lèmi náà tó bá jèmi náà tírú ẹ̀ bá ṣẹlẹ̀ yí ọkọ mi ní máa wà tó bá ọkọ mi ta gbogbo ta bá rí gbogbo ogún ta bá jẹ fún àǹfààní ẹ̀mí àtàwọn ọmọ mi lọ́jọ́ iwájú ni ṣé òòró débẹ̀ ọ̀rẹ́sẹ̀ wèrè o ṣọ́rọ́ gbọ́gbé tiẹ̀ lẹ̀ mo bí ẹ́ mi ò wá lè fẹ́ kó pẹ́ mọ́ báyìí mo fẹ́ kó lọ bá bàbá ẹ̀ kó jẹ́ kí bàbá ẹ̀ mọ ipò ti ṣe tán báyìí láti fojú tó kọ́ńpìlì bàbá ẹ̀ o gbọ́ mo ti gbọ́ yín mà má lọ bá dádì nísinsìnyí má sọ fún pé mo ti ṣetán láti take over company wọn. ó bẹ̀tà ojú bá yẹjú kó má ṣe yẹ o so màá rí ẹ létà. àkàbọ̀ mà. ilẹ̀ yọ̀mí. yes sir. Hmm. mo mọ̀ wípé wàá tún máa gbáradì gẹ́gẹ́ bí adéhùn tàjọ ní lórí iléeṣẹ́ yìí. bẹ́ẹ̀ ni but you see eh, ìyípadà díẹ̀ máa bá arrangement wa yẹn. Eh, ṣé kò lè sàn. kò ṣe my dear. ìṣòrí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ meetings and discussions pẹ̀lú àwọn immediate family mi mo mean ìyàwó mi àtàwọn ọmọ mi eh, ibi táwa fi ẹnu kò sí òun ni wípé ọláyẹmí ọmọ mi òun ló máa ti kó bá lọ́wọ́ mi ìwà kan máa assist ẹ ṣó ti yé ẹ sìn ìyẹn ni a máa sìn ibi tá a máa fi ibi tá a máa fi sí gangan nìyẹn. ọláyẹmí ọ medical practitioner ni ọláyẹmí tí wọ́n tún ní ṣe pẹ̀lú humanitarian ọ̀gá business pass làwọn ṣe ń bíbà ẹ̀ ṣó máa lè cope. Mm ọ̀rọ̀ tó sọ náà kì í ṣe pé ò dáná àmọ́ ẹ̀yìn tí igi bá wà lẹ́yìn ọgbà ọgbà ò lè wó sórí èèyàn kan ṣoṣo báyìí òun ni ọláyẹmí need láti lè succeed níléeṣẹ́ yìí. tálẹ́ ni ẹ sọ. ìwọ ni ẹni náà. sórí support assistance tí wọ́n bá fún Ọláyẹmí òun ló ṣe máa carry out all the objectives of this company and um, mo dẹ̀ nígbàgbọ́ pé o ní hesitate láti fún ní necessary support. Hmm? No problem, sir. Jẹ́rìí ẹ̀. Ẹ̀gbọ́n Ọlọ́run fún ẹ That's good ṣe. thank you so much. mọ́sùn. of course you get over it. ẹni tó pa ẹ̀gbọ́n tiẹ̀ òun ni wọ́n wá bẹ̀rẹ̀ fún yìí nígbà tó jẹ́ pé wọ́n fún rẹ̀ bàbá yóò rẹ̀ fẹ́ lọ ṣe fẹ́. kò ṣe yomi ló pa láyẹmí I was there àwọn gáàsì ló parọ́ ibi tí ìṣẹ̀lẹ̀ lè mọ̀ pé yomi ló pa láyẹmí kí n máa ti sọ fún wọn. ní case tá a bá changes díẹ̀ máa wà mẹ́. changes changes bíi ti báwo sá. o ṣe ṣùgbọ́n for now o support prosecution against the Yomi but ó máa reversed Nearby, báyìí mo defend Yomi Ah, hmm, mo fẹ́ defend ẹ Um, me ẹ jọ kí n defend ẹni tó pa ọmọ yín. Mm, nítorí kò yé ẹni jẹ́ kí n lẹ́tẹ̀ into it ṣorí o ṣáàmù ọmọ mi àlẹ́à o dẹ̀ mọ̀ pé àlẹ́à àti yomi ń jáde wọ́n ń jáde and um, mo ṣẹ̀ wá ń dìsàn sí ni wípé àlẹ́à àti lóyún fún yomi wọn náà wí bẹ́ẹ̀ kí ni ká ti wá gbọ́ tábà tiẹ̀ láàní fi àlẹ́ àfúyọ̀ gẹ́gẹ́ bí ìyàwó ṣé ní ọjọ́ ìkúnlẹ̀ kan ní bàbá ọmọ ọ̀dàkà ló wà lọ́gbà ẹ̀wọ̀n lọ́mọ olúwẹ̀ ìdí nìyẹn tá a ṣe ń láti orí bá a sá. <sighs> ìdí nìyẹn tá ṣe ń láti wá wọ̀rọ̀ kan ká fi yẹn ṣe àdá. àti èmi kọ́ ni mo pa ọláyé yìí kì í ṣe èmi ni mo pa èmi nìkan lè pẹ́ Mohammed ṣé mi nìkan táwọn ọ̀gá ẹ̀sẹ̀ ń sọ wọn kàn ń sọ̀sọ̀kúsọ ni wọ́n wà wí ni ẹ̀mí ni wọ́n pa á ṣe rí mr yomi mo mọ̀ pé kò ń ṣe ẹ̀yin nìkan lè wà ń bẹ́ẹ̀ jọ yìí but aliya sọ fún mi pé nígbà tí wàhálà yẹn ṣẹlẹ̀ mo lọ make call níbi tó ń ti gbé ikọ̀ yẹn lọ́wọ́ ló ń ti gbọ́ ariwo ẹ̀gbọ́n òun níwọ̀n tó lè máa sáré padà débẹ̀ tí ẹ̀gbọ́n òun ló ń bá lọ́wọ́ yìí. wọn tó ní bó ṣe rí nìyẹn méjì làwọn boys wọ̀nyí ìkọ̀kọ̀ náà fẹ́ ń bá wọn jà mo kàn ní ní bọ́ tí aláyé mi pariwo ní n bá fi bọ́ ẹ̀ tí mo bẹ́ẹ̀ dà sílẹ̀ bàtà máa fọ́ọ̀ṣì débẹ̀ báyìí mo bọ́ bẹ nínú ẹ̀ ní bọ́ọ̀yẹ tí wọ́n sá lọ ibi tí mo ti ń jù ú. Oh ẹni sùúrù ṣẹlẹ̀ kí n bá yín sọ̀rọ̀ kí n máa lọ ẹ mò ń pọ̀ mò ń pọ̀ ṣe rí nǹkan tí mo torí ẹ̀ wá lọ kí gbogbo ẹ̀ lè yànjú ṣó ti ń dẹ̀yìn torí Yorùbá ń ṣẹ̀wọ̀n ṣẹ̀wọ̀n ó náà lẹ́ni tó máa ń jẹ́wọ́ fún un gbogbo tó bá wà ń di ọ̀rọ̀ pátápátá ni ìfẹ́ kì í sọ fún mi. àǹtí ṣé ẹ fẹ́ kí ni mo bí mo ṣe máa present ọ̀rọ̀ yìí ní court ṣó ti ń bẹ̀yẹn sà ṣé rí tó bá jẹ́ pé ẹ̀yin náà lè ṣe ìṣèpá nobody is above mistake tó bá jẹ́ pé ẹ ṣe ìṣèpá ni ẹ sọ fún mi ó ṣe ṣe kó ṣì níwọ̀njú ká ṣe rò pọ́ dáadáa tá a máa dá sí i bí ẹ bá ti ẹ̀rù tara yín ẹ̀rù ti àlíà kéde ẹ̀rù ti ọ̀nbọ́n bèbí yín o. ẹ̀yin ò mọ̀ pé àlíyà ti lóyún àlíyà ti lóyún o ó lè jẹ́ kó yé wa wípé ẹ̀yin mi lòun lóyún fún. Yomi Adams mo fẹ́ kó ṣàlàyé fún honourable court yìí ohun tí ó ṣẹlẹ̀ ní of August 2008, thousand and eight ní aago mẹ́sàn-án kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún láàrin ìwọ àti Malik Mohammed. On the 8th of August, 2008, ní dédé aago kan ọ̀sán ni Aliya ló pè mí tó ní òun fẹ́ bá mi sọ̀rọ̀ pàtàkì kan pé ọ̀rọ̀ náà kì í dẹ̀ ṣe ọ̀rọ̀ orí aago. ọjọ́ láti bọ́ sí ọjọ́ tí èmi àti onígbàdá mi máa ń ṣe ayẹyẹ nígbà parí master of the university. àwọn ṣèpàdé sí bá ní alẹ́ kò jù bẹ́ẹ̀ lọ́lọ́ àmì. kí ni àjọṣepọ̀ tó wà láàárín ìwọ àti àlíà yàtọ̀ sí wípé òun bá bàbá wọn ṣiṣẹ́ ó sì tún jẹ́ àbúrò ọ̀rẹ́ ẹ̀ ìyàwó àfẹ́sọ́nà ní alẹ́ àjẹsí mi kódà a ti ṣe ètò mọ̀mẹ́mọ̀ láàrin ẹbí méjèèjì. ok kí ni nǹkan tí àlíyà wa sọ pé òun fẹ́ bá ẹ sọ ní alẹ́ ọjọ́ yìí. gbogbo nǹkan dàrú ni lẹ́tà ni mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé àlíyà fẹ́ sọ fún mi pé òun ti ní oyún ni ṣùgbọ́n kò ní àǹfààní láti bá mi sọ. So ìkọ̀kọ̀ ní alẹ́ ẹjọ́ náà mọ́ nígbà tí gbogbo nǹkan yí padà. ok máa bá ọ̀rẹ́ lọ. lẹ́yìn ìgbà tí adébàtà sọ ní àpàdé ọ̀gbẹ́ni malik mohammed àti ọ̀rẹ́ tí wọ́n dúró tí wọ́n ṣàbẹ̀ sí ní gbìyànjú láti dá wàhálà sílẹ̀ láàrin àwa pẹ̀lú wọn lórí pé bóyá wọ́n fẹ́ fẹ́ ẹnìkan wọ́n fẹ́ ẹnìkan lẹ́yìn ìgbà tí ẹ ṣàlàyé ju ká má lè bára wọn jà. wọ́n ṣàlérí lẹ́ka àti bí wọ́n ṣe lè dènà ìwà lẹ́ta. èmi pẹ̀lú Malik Muhammed la kojú síra tá à ń bára wa jà tí Ọláyẹmí àti ọ̀rẹ́ tó tó lè fèsì ara wọn. olùwàmí mo kọ̀ ẹ́ dé gbọ́ ìró igbe lójijì ni pé ooo nígbà tí màá fi yí padà tí màá dé ibẹ̀ báyìí Ọláyẹmí ti sọnù wọn á rí i pé ọ̀bẹ ni wọ́n fi gún ní inú. ọ̀bẹ. bẹ́ẹ̀ ni olúwa mi. ta ló ni ọ̀bẹ láàrin ọláyẹmí àti wáńdé òjò. ọláyẹmí kì í gbọ́ bẹ́rin wáńdé òjò ló nà bẹ́ẹ̀. ẹ wọ ọláyẹmí ọmọ get inside kò ń ṣe wàhálà. ṣùgbọ́n nígbà tí wọ́n ṣe àyẹ̀wò fingerprint wọ́n rí wípé ọwọ́ ẹ̀ wà ní ara ọ̀bẹ yìí báwo ló ṣe jẹ́ yẹ ó ṣeé ṣe kó rí bẹ́ẹ̀ mi nítorí pé èmi ni mo gún ọ̀bẹ iyọ nínú ẹ̀. now according to Alia's report wọ́n ní kí o tó súnmọ́ Láyẹ̀mí ti kú ta ni ó wà níbẹ̀ nígbà tí wọ́n tún súnmọ́ o. lẹ́yìn èmi Malik tí a ati ń bára wa jà àti Wándé Òjó kò jù bẹ́ẹ̀ lọ àyà tó fi àlíyà tó ń pariwo pé ẹgbàá wá ẹgbàá wá tó ń pẹ́ nǹkan tó yàn sọ nìyẹn ṣá àjù bẹ́ẹ̀ lọ Thank you. Ishiluwa. You may step down. Wáńdé Òjò, mo fẹ́ béèrè ọ̀rọ̀ kan ṣoṣo ní ọwọ́ ẹ̀. Ta ni ó gún Láyẹmí Akínwálé pa ní 8th of August 2008? Ọ̀gbẹ́ni Yomi Adams ojú èyí, ojú mi báyìí ló ṣe mọ́ ọ̀bẹ tó gún pa. Thank you. Ẹ ṣé Step down wà ní òjò ta ló ní ọ̀bẹ tí wọ́n fi gún láyé mi pa. èmi ni mo ní. Ah, ó ṣe wọ́n jẹ́ pé ọ̀bẹ ènìyàn mi fi pa láyé mi nígbà tí wàá ti òkè iṣẹ́ rẹ̀ tẹ́lẹ̀. ẹ ṣe bá ṣe ń bi ni nìyẹn o ṣẹ̀rí nígbà tí ìgbà yẹn ṣẹlẹ̀ ń ta èmi bá yọ ọ̀bẹ pé kí n ti fi dìfẹ́ǹdì ara mi nígbà tó jẹ́ pé àpò láàgì àti ìgò làwọn náà yọ ọ̀tọ́ fẹ́ fi pa wá ibi tá a ti ń fà á ni láyẹmí bá dé ni láyé bá ní kó má pa wá jà mọ́ yomi ṣáà ní dandan òun máa pa wá ni o bó ṣe ti láyẹmí ṣubú nìyẹn ní láyẹmí bá fìdí jálẹ̀ mo lérò pé ìdí tó fi jálẹ̀ yẹn ló dùn òun náà bó ṣe dìde báyìí ló bá ti yọ̀mí padà bọ́ ìbẹ̀rẹ̀ sí fẹ́ máa tọ́dún bára wọn jà nìyẹn o bí yọ̀mí ṣe súnmọ́ mi tó já ọ̀bẹ̀ ìgbàlọ́ mi nìyẹn ló bá fi gúngún ah, lẹ̀jẹ̀ bá ta èmi gan bá pariwo àfi bẹ́ẹ̀ ni pé wọ́n ti mìíràn ara wọn tẹ́lẹ̀. ọ̀gbẹ́ni wá ní òjò jíjẹ́ lè ṣàlàyé fún ẹjọ́ yìí ìdí tó ṣe gbọ́ bẹ̀rẹ̀ kiri. Ah, olúwa mi mi mọ orí tí mo ní o àwọn olè ló fà á tí mo fi mọ́bẹ̀rin o nínú ọdún ibi tọ́jú ìdè wọ́n ti rọ́ọ̀bù mi lẹ́ẹ̀mejì ní last year ẹ̀ẹ̀mẹ́ta mi year before gbogbo ọdọọdún ló máa rọ́ọ̀bù mi èmi náà bá kú ní kí n mú ọ̀bẹ òkè máa fi protect mi pé bá ti èdè tí bá ti fi scare wọn bóyá wá fi mí lẹ̀ nígbà tí mi ò lè gbé bọ̀ọ̀lì ìbọn wò. wàǹdè ìjọba kò lòdì sí òfin ilẹ̀ wa kéèyàn máa gbé ọ̀bẹ̀rìn kiri. mi ò mọ ìgbà tí ò ń ṣe bọ̀ ṣùgbọ́n gbà pé ọ̀bẹ ló pa Ọláyẹmí àti wípé tí ọba sí ọ̀bẹ lọ́wọ́ ìjọ náà ó ṣe ṣe kó má sí ohun ìjà kankan tí wọ́n lè fi kúnra wọn pa. objection my lord nítorí tí ò bá sí ọ̀bẹ yìí olúwa mi ó ṣeé ṣe kí nǹkan míì wà ní agbègbè ibẹ̀ tí wọ́n máa lo olúwa mi. prosecution counsel. witness yẹn gbà pé òun lòún ní ọ̀bẹ tó fi bá a tí ò bá sí ọ̀bẹ lásìkò náà tí ó sì sí ohun ọṣẹ kọ̀ọ̀kan tòsí ǹjẹ́ ni lè kú bí. objection overruled uh, eh, defence counsel back with your cross examination. thank you my love i'm putting it to you that ìwọ ló ṣí okùnfà wọn ṣẹ́ tí wọ́n fi pa aláyẹmí. èmi mo lọ bẹ lóòótọ́ àmọ́ èmi kan ni mo gùn. àti wípé mò ń dẹ́ lójú pé gbogbo ọ̀bẹ tó ń gbérí kiri èròǹgbà ẹ láti fi palayẹ ni. objection olúwa mi olùdẹ́jọ́ ti sọ ìdí tí òun fi ń gbé ọ̀bẹ kiri bó tilẹ̀ jẹ́ wípé ó lòdì sí òfin ilé wa àmọ́ kò mọ̀ wípé òun máa pàdé láyẹmí àti ọ̀rẹ́ ẹ̀ lọ́dún tá à ń sọ yìí. objection sustained. ẹ ṣe olúwa mi. olúwa mi èmi nìkan ni mi ò fọwọ́ kan ọ̀bẹ yẹn ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ìyẹn wípé kò tiẹ̀ súnmọ́ rárá. Ah, rárá o mo làwọn àgbà tí mo rí yọ̀dọ̀ tó gba ọ̀bẹ lọ́wọ́ wá ní ọ̀rẹ́ mi tó ṣe fi gún ọ̀gbẹ́ni ọ̀rẹ́ ìpàdé àfi bí ètì. ẹ jọ máa kí ni ẹ rí ní alẹ́ ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ yìí gan. lálẹ́ ọjọ́ yẹn mò ń bọ̀ láti ibi iṣẹ́ ni ni mo ṣàdédé rí arákùnrin tó dúró sọ̀kan ẹ̀ tó mú ọ̀bẹ tó fi gún ọ̀rẹ́ ẹ̀ páláyà títí tí arákùnrin yẹn fi dákẹ́. ẹ ṣe thank you my lord. according to you madam ẹ sọ wípé wọ́n fi ọ̀bẹ gún wọn páláyà. Ah, well according to medical reports wọ́n sọ wípé ikùn náà ti gún ah, èmi ò mọ ṣọmọ pé ibi tèmi wà ó jìnnà síbi tí wọ́n ti ń jà so ó possible kò jẹ́ pé bóyá ìkùn àbáyà èmi ṣáà rí pé wọ́n ṣàmú ọ̀bẹ òun ló fi gùn paṣá ọ̀tẹ̀ mi ṣáà rí ni. Mr. Okonkwo, how long have you been a security guard? Thank you, my lord. Me, Okonkwo, you don't tell me I don't do security work. Over fifteen years I don't do for service. I don't work with and filling station. Where I work now, they decide let this man killed person now. Can you tell us how the killing happened? Thank you, my lord. Now that I go for where I dey work. Na here I hear this heavy sound. I come out see say wetin dey happen. Na here I see this man and this man. They separate this man. This man, they fight that man when he died now let this man and dagger take a shook out shiku for that remember for my korokoro eye that is the thing happen korokoro eye. thank you mr okunko ẹ ṣé olúwa mi. i never see this kind thing for my life before thank you my lord. ó jẹ́ ohun ìyàlẹ́nu àti ìbànújẹ́ wípé aáwọ̀ kékeré òun ló máa ń sábà ń dá ọ̀ṣẹ́ ńlá sílẹ̀ lórílẹ̀‐èdè wa kò sì yẹ kó rí bẹ́ẹ̀ rárá nítorí àìkí ń fi èrò sí ìhùwàsí wa ló sì máa ń farú nǹkan báyìí ìyàlẹ́nu lágbàá ló jẹ́ wípé èèyàn kan á máa gbé ọ̀bẹ rìn káàkiri ìgboro èyí kì í ṣe nǹkan tó bójúmu rárá rárá pàápàá jùlọ nígbà tó ṣe wípé ọ̀bẹ lásán wọ́n fi ń digunjalè lóde òní. ìwọ wáńdé ọ̀bẹ tó mú kiri ló fa sábàbí ikú ọláyẹmí nítorí ìdí èyí wàá fi ẹ̀wọ̀n ọdún méjì bára pẹ̀lú iṣẹ́ àṣekára tàbí kò lọ san two hundred and fifty thousand naira. ìwọ ọ̀gbẹ́ni Yomi Adams a ò lè máa bá ọ̀pọ̀lọ ní olóró gbogbo ọ̀nà ló tọ́ka sí wípé ìwà ìkà ló wù láti fi ọ̀bẹ pa ọ̀rẹ́ rẹ̀ fún ìdí tó yé ìwọ nìkan nídìí èyí ilé ẹjọ́ ojú ọ sí ẹ̀wọ̀n gbére pẹ̀lú iṣẹ́ àṣekára. ìwọ ọ̀gbẹ́ni Malik ilé ẹjọ́ ìdá ọ sílẹ̀ kó máa lọ sílé ẹ láyọ̀ àti àlàáfíà. Hey! Pass your lordship places. I rise. Congratulations, sir. Ẹ ṣe ẹ ṣe. Ẹ kú ewu odò láì tara bomi. Ẹ jọ kí lẹ fẹ́ sọ fáwọn èèyàn ní nípa case tẹ̀ wé ni. Àdúgbò ah, fọlọ́ náà ni. Nígbà tí òtítọ́ ìjà ti fojú wọn sí gbogbo ala ti rí. Ọ̀gbẹ́ni Yomi adas ó pa ọ̀rẹ́ torí kó lè bọ́ sípò ọlá. Ó wá wọn tó máa fi ṣe scapegoat. Wo wo wo orí tó máa kó wa yọ ló jẹ́ káwọn èèyàn wà mẹ́jọ yẹn. ẹni yóò ṣe rárá máa máa fó orí kọ. ọmọ mẹ́rin kílẹ̀ tó po òṣìkà ohun rere á fẹ́ bàjẹ́ tán. ọpẹ́ fún Ọlọ́run pé ọ̀rọ̀ tá a mọwọ́ tá a mẹsẹ̀ Elédùmarè ṣe kí ni òkú wa yọ ń bẹ. a tún wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé gbogbo bí èṣù ṣe gbogbo tó ọlọ́run kó wa yọ mẹ́ lẹ́yìn eléyìí ká má tó níbi mọ́ lẹ́yìn eléyìí ká máa wẹ̀ nínú owó ká máa wẹ̀ nínú ọlá àmín àmín. ọ̀rẹ́ mi ká máa dúpẹ́ ni o. ọ̀rẹ́ ìwọ ló tún sọ̀rọ̀ báyìí ọpẹ́ ńlá ni ah, ẹ̀sọ́ apànìyàn la fẹ́ fi kúná ikú tí ò bá pani tó bá ṣe nífìlà ká dúpẹ́ ló tọ́ o. òótọ́ ló sọ àmọ́ pàápàá jùlọ ká máa dúpẹ́ lọ́wọ́ Tókẹ́ gan-an ni fún support ẹ throughout the trying period. bébì mi ọ̀rẹ́ mi ni ká dúpẹ́ lọ́wọ́ ẹ. ẹ ò wẹ ní sùúrù èwo ni tọpẹ tèmi ń bẹ òkè tí mi ò bá dúró tì ta ni mo tún fẹ́ dúró tì àti wípé ó dá mi lójú pé ẹ lè ṣe irú nǹkan tó jọ bẹ́ẹ̀. Ah, ìwọ ló sọ̀rọ̀ báyìí tó bá jẹ́ pé ọmọbìnrin mi. àti sá lọ àti fẹsẹ̀fẹ́ mm, mm, mm, Tókẹ́ tèmi ò ṣe bẹ́ẹ̀ mo ti mọ̀ tipẹ́tipẹ́ kò kí n ṣe arírébánijẹ kò ń ṣọwọ́ epo that is why i love her. anyway congratulations òyìnbó ní behind every successful man there is always a woman. ayé ló wọ̀ jaburata níbẹ̀ ayé tá a wà yìí. Mami, ẹ ní gbogbo léyìí you, ẹ má sunkún. Gbogbo lè tẹ́ ṣe ẹ̀ help mi o. O ti yẹ yín. Ṣé gbogbo tó ṣẹlẹ̀ mi ti gbà ní kádàrá mi? Bọ́ọ̀lù ṣe nǹkan tí ọlọ́run bá dà síyàn lágbàdá kí ẹ̀rọ yóò gbà kọtí kó máa yán ni o kó má bàá jóná ṣàǹkó tó bá ti jóná kò ní ṣe jẹ mọ́ àdúrà ní kẹmà gbà kí kú mi láyà tó lọ́sẹ̀ ẹ̀sìn mi wà ní ṣùgbọ́n ọ̀kẹ́. mo wà. ṣé bébí ọ̀hún kéèkì. ọ̀hún kéèkì even bàtà débi bàyè gan ó tún kéèkì. ó ti mọ̀ pé wàá wájú bàbá òun. anyway ẹni pé lọ́wọ́ lọ́wọ́ báyìí báwo làwọn báǹkì yẹn. àwọn ni wọn kọ wọn ní next week. next week. alright tó bá ti wá ní next week ma tó bá ti kó fún yín ẹ wá ibi kankan gbà yóò ju supermarket kékeré lọ lọ́rọ̀ dá síbẹ̀ àní tọ́lọ́kọ́bọ̀ kan lè máa wọlé kò tí ń tí wọn bá kó sí nítorí bá fi ṣe business ó máa ná jẹ lásán ni. bá mi tọ́jú ọmọ yìí ah! ẹ bá mi tọ́jú ẹ̀ gan-an ìṣọ́lọ́mọ abẹ̀yẹn ṣàṣà obìnrin ló lè ṣe nǹkan ló o ṣàṣà obìnrin ẹ bá mi tọ́jú ẹ̀ dáadáa ọmọ gidi tí ẹ ní tó bá jọmọ mi á nílé ọlá náà ti bí owó rẹ lè jìyà àmọ́ ọmọ ni. bẹ̀rẹ̀ fọlọ́ wàá rí ìwà sọ̀rọ̀ lágbára náà ò ní mọ̀nà lọ́jọ́ fún ẹ̀ tó bá di ọjọ́ kúnlẹ̀ tó bá ti ń fi orúkọ tó kúnlẹ̀ báyìí wọ́n máa fi dọ̀sí ilé ni ìmọ̀ àṣẹ ọlọ́run èké tó kó wa lébi bóyá ọkùnrin àbóbìnrin ni pẹ̀lú àṣẹ tó náà orúkọ rẹ mi ni màá sọ. Ah. ewu nínú orúkọ ẹ torí orúkọ ẹ pọ̀ gan-an. Ah, èyí tó jẹ́ lórí nínú orúkọ náà ni màá sọ. àbí màmí ìbájọ kan ìbájọ bìrì o lè lè sọ ní ọláyẹmí náà. àà kò sí tí òun dọ́láyẹmí àti pàápàá ilé ọlá nílé bàbá tiẹ̀ náà ọlá lọ́tún ọlá lọ́sì. ṣòrí láì sọ fún mi bó ṣe wọlé mo mọ̀ pé nǹkan kan ń ṣe ẹ́ kí ló ń bọ́dà ẹ̀ kí ló ṣe ẹ́. ní àlá burúkú kan tí mò ń lá lẹ́nu mẹ́ta. àlá <laughs> Joseph alala ó dà jẹ́ kí n gbàlà tó la. mo lálàá wípé ìyàwó Yomi Adams ó bí ọmọ ọmọ yẹn wá jáde láti inú ẹ̀jẹ̀ ó wá bá mi ó ń bèrè lọ́wọ́ mi pé ibo ni bàbá òun wà. ó ah, ah. bí ọmọ ọmọ jáde inú ẹ̀jẹ̀ wá bèrè lọ́wọ́ kí n tiẹ̀ <laughs> Malik sori alágọ̀ o ó ṣáà máa ń gbógun àwọn ọ̀dọ́ tó ní alágọ̀ àti pẹ́lẹ́ kejì ni pé ọmọ tó ti bì tí wọ́n pé itọ́ bá bi tọ́ gbọ̀ngàn ṣó ẹ̀kọ́ máa dúró jíjọ́ kejì tí ò tí ì mọ bàbá ẹ̀ bàbá ẹ̀ wò ló wá ń bèrè lọ́wọ́ wọn kí n tiẹ̀ pẹ̀lú ẹ̀ ọmọ tó ṣẹlẹ̀ ní nǹkan tó rò sùn ló fi lálàá o ṣe ti gbọ́ má dàrẹ láàmú rárá ilé yàtọ̀ sí nǹkan tí mo ti sùn ó kọjá ẹ̀ àti wípé ọ̀rọ̀ bọ̀bọ̀ yọ̀mí yìí wọ́n fún mi ní serious headache mo fi ọlọ́run ṣẹlẹ́rìí almost every time tí n bá ti rántí nípa bọ̀bọ̀ yìí ṣe làyà mi máa lágara àyà ẹ tó lágara bọ̀bọ̀ yìí ó jẹ́ máa ṣe rẹ̀ léṣe gbogbo ìgbàgbé ọ̀rọ̀ yòmí náà kò sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yòmí yẹn mọ́. kò ṣe gbàgbé báyìí ó tiẹ̀ wá ní kọ̀kọ́ tí mo ń rò mo ń rò wípé kásákòrò ń lò yìí kásákòrò fún kíni tabasákòrò ń lò yìí tábà débi tá à ń lọ a máa pe ẹnìkan tábà mọ̀ a máa jẹ́wọ́ wípé àwa la rán bọ̀bọ̀ ilé wọn so that conscience dem are clear conscience gbogbo wa máa clear. Malik a máa jẹ́wọ́ pé àwa la rán Yọ̀mí lọ sẹ́wọ̀n mí ni pé àwa la ah Malik ṣé kò ṣe pé o ti ń ya wèrè ṣá ọ̀rọ̀ wèrè kan lélẹ́yìí o òdodo ọ̀rọ̀ ni mò ń sọ òdodo ọ̀rọ̀ ni wọ́n ń sọ lẹ́nu báyìí Malik gbọ́ra òdodo ọ̀rọ̀ lélẹ́yìí. bẹ́ẹ̀ni nítorí pé kí ni tí irọ́ bá lọ lógún ọdún ọjọ́ kan lòdodo máa bá a sọ̀bọ̀ sórí that is tọ́ba gba the same part tí rọ́bà lọ gba left tí òdúdú gba right máa lọ fẹ́ padà ara wọn. Ah, wọ́n sọ̀rọ̀ báyìí jẹ́ ká jẹ́wọ́ kán tó ká wa so that conscience wa máa clear jẹ́ a jẹ́wọ́. Malik ó dààmú ti gbọ́ àmọ́ kàn fún mi time jẹ kí n fi ro time gbàtà máa lọ yẹn àti ibi tá a máa sá lọ. Oh, oh, ṣùdìbọ̀ ó máa bẹ́tà ó máa bẹ́tà. ó kò jẹ́ wípé ẹlẹ́ṣẹ̀ amọ̀jẹ̀gbádùn ẹni tó ń ṣe rárá wọn a máa fóorí kọ. ọmọ rẹ̀ kílẹ̀ tó po òṣìkà òun rere á ti fẹ́ bàjẹ́ tán ohun tí mo mọ̀ tó tẹ́mi lójú ni mẹ́sàn-án o. ó pẹ́ bóyá akáwọ̀ lòdù wá pé bàbá bàbá mo ó pẹ́ bóyá ọ̀rọ̀ wa fara hàn. ó pẹ́ bóyá akáwọ̀ lòdù wá pé bàbá bàbá ó pẹ́ bóyá ọ̀rọ̀ wa fara hàn sọ̀rọ̀ bàbàrà ọ̀tán àwọn làṣẹ ṣojú lọ. a kì í tẹ̀wọ̀gbọ̀ láàyè ká tún lọ́rẹ́ ẹni. sọ̀rọ̀ bàbàrà ọ̀tán àwọn làṣẹ ṣojú lọ ẹ. a kì í tẹ̀wọ̀gbọ̀ láàyè ká tún lọ́rẹ́ ẹni. bá sùn kú mọ́ o màmá rẹ̀ bọ̀ wá lópin ti já ogún ọdún ọ̀rọ̀ yìí ó máa ń gbóná bẹ́lìbẹ́lì nínú kúlà o. Màmá! A máa jóni lọ́wọ́ bẹ́ẹ̀ ni o ọ̀rẹ́ wa. Àwọn kó má gba òwò àdúrà ló lè gbà ó. Àdúrà lẹ́bọ̀ onígbàgbọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni àti ìfúnni ọ̀pá àdúrà rẹ̀ ìmú orí bá fẹ́ wá lóra yọ orí ló sì yẹ lọ rẹ̀ á sí ẹ bọ̀ mo fẹ́ bóyá àkùnúnú wá ìṣòwò ti dẹ́rù ọ̀rá bara àwọn ìwọ ìṣòwò ẹ̀ lásán tí náà kó bá wà ṣe pẹ̀lẹ́ ogún tó ṣe ọ̀gbà gbòǹgbò ìgbé ẹ̀rọ ogún tó ṣe ó pẹ́pẹ́ rárá àkókò àpè bàbá bàbá. ti travel ah, ẹ ti travel pàjáwìrì ẹ. bọ ah, èmi notice nǹkan kan àti bíi two weeks ago mo notice pé Malik wà worried gbogbo mo dẹ̀ ṣe ń try láti béèrè pé kí ló ń ṣe same thing náà ló ń sọ fún mi kò anything. kò sẹ́nìtìn. ṣé bó ìwé ojú ni mo fẹ́ lọ́pọ̀ ẹ̀kọ́ tí ìwọ bá ń ṣe irú Malik yẹn tàbí ṣùgbọ́n ẹ̀kọ́ sọ fún. Ah, you were of course. èmi ò ní bí lè pé èmi náà notice pé bọ̀bọ̀ yìí kò wá òkè mo dẹ̀ bí Malik you are bothered kí ló ṣe kí ló ṣe nǹkan kò tó dára mi sọ fún èmi ṣe wákàn kúrò bóyá kò fẹ́ sọ fún mi ọ̀pọ̀ yẹ pé nǹkan kan ṣe. Eh, well o dẹ̀ tún rí yẹn sọ o. gómìnà wa ti yan ọ̀gbẹ́ni Òkìkí Afọláyan fún kọmíṣánná ètò ìlera a gbọ́ pé ọ̀gbẹ́ni Malik Mohammed tó ń gbé nọ́mbà Abiola Street Èbúté ni àwọn aládùúgbò àti alábàágbé rẹ̀ ti ṣàkíyèsí wípé ó kú sínú ilé ní kété tí wọ́n ṣàkíyèsí èyí ni wọ́n ké sí àwọn agbófinró tí wọ́n sì kó àwọn dókítà yìí lẹ́yìn ní báyìí wọ́n ti gé òkú ọ̀gbẹ́ni wàlí kúrò nílé ah! wọ́n gé sì ń lọ lọ́wọ́ kí ló lè fa ikú ọ̀gbẹ́ni màálí torí kò sí ojú ọgbẹ́ kankan lára rẹ̀. bàbá mi ṣiṣẹ́ lẹ̀ máa ní wọ́n ti sọ̀rọ̀ máa ta ló ti dédé fún Malik. kí la fẹ́ ṣe báyìí sí. ìyàwó rẹ̀ àtọmọ ẹ̀ wọ́n lè kéèké ẹ̀ nìkan ẹ̀lẹ́ ti bímọ ọ̀sẹ̀ níjọ́ wo ni. bímọ níjẹrin ah, alhamdulilayi ẹ bọ ara sọ̀rọ̀ fún mi o sọ̀rọ̀ fún mi bá sọ̀rọ̀ mi bá jẹ tàbí jẹ ah, ẹ jẹ ẹ̀jẹ̀ ọkùnrin fún wọn bá ẹ̀jẹ̀ ọkùnrin fún wọn bá wọn àkàkùn wọn. ṣé ẹ gbàgbé orúkọ tí mo sọ fún yín. torí ẹ̀gàn ni mo ṣe wá bí kí wá bí ẹ pé ṣé lórí àdéhùn orúkọ ìlú ìwà. mami mi ò yẹ ẹ́ ọlá ẹ̀mí tí mo wú yẹn nìkan bá mi sọ òfin ọlọ́run bàbá yìí orúkọ mi tó bá wù yín ẹ fi kún ọlá ẹ̀mí yẹn àwọn ọ̀dẹ̀dẹ̀ èmi ní òde níyàdé ọláyẹmí la máa sọ. alẹ́ àkọ́ báwo ni ara ẹ̀. ọ wà kò sí kankan. èrè lówó lọ́nà ìjìnlẹ̀ bàbá àdéhùn wọn. ẹ̀mí akójú òkun ní èdè ẹ̀mí àgbà. ìmú nígà ìmú nígà èdè àbúrò ẹ̀ lọ́wọ́. ìmú ìmú ṣàlàfíà ni wà mo ṣe ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀dá sí tí kò sẹ́nu. tó bá rò ó ti jẹ ìwọ̀n wa àbá mi dájọ́ ìwọ̀n bẹ́ẹ̀ ni ọba tí kì í ṣe ìdájọ́ ẹ̀ àbẹ̀yí fẹ́ràn. kò tell you wà á jẹ́ ẹ̀bùn wà á dúró gbogbo nǹkan gbélé ẹ̀ṣẹ̀ ní tàbí máa bá wọn ṣe. ilẹ̀ tó kó òṣìkà òun rere àti bẹ́ẹ̀ bàjẹ́ tán òun ní òun tó débì lòdù ní bẹ̀sán akérò. Ṣé ṣé àlàáfíà wà? ọ̀gbẹ́ni kí ló wá ṣe tuntun ṣe ṣé o fẹ́ bàbá ajá sí báyìí ni o mọ̀ pé out of risk ni mo ti mú ẹ jáde báyìí o láti ṣe gbọ́dọ̀ wá fẹ́ ṣe pápá pa ni o. ẹ má bínú sá ẹ má gbára Ọlọ́run ẹ ní oògùn àkóbá ẹjọ. àmì àmì ìlẹ́gbẹ̀rẹ̀ Ọlọ́run ọ̀gbẹ́ni ẹ jábàá lọ ìyàwó ìyá rẹ̀ bọ̀ wá lópin. Ìyá ogún ọdún ọ̀rọ̀ yìí yí. Ṣé o sì? Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ní ìlú Fúláwọ̀, ó fi àbá àjò ìlọ́wọ́ bẹ́ẹ̀ni yọ̀mí báwo ṣé bó sún ṣe jí. lóòótọ́ ni mo sàn àwọn olójú oorun yẹn mo rí i pé wọ́dà kan sì ọ̀rẹ́ wá sí bíbá ìwá kí wa tó débi ó gbé ọmọ ẹ̀ ó ṣàdúrà fún ó dẹ̀ súre fún ah! ọlọ́run jẹ́ kó rí bẹ́ẹ̀ o wọ́n ṣe lè rí pé wọ́n á mú wa àwọn yòómì pàápàá ti sọ pé tó bá tiẹ̀ mú un wá tá a bá ti kúrò lọ síṣù kò gbé ọmọ ẹ̀ wá kí n lọ. mà ṣe o ṣé pé mo ní jẹ́ kí yọ̀mí yọjú sí ọmọ ẹ̀ ní báyìí. ṣẹjọ wọn ẹjọ́ wọn kúkú kọ ṣé bọlọ má arógun àkóbá àdàbà

mi náà dẹ̀ wà níbi tí ó wà yẹn ẹ̀yìn àti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé agbóhùn yá agbóhùn ọmọ àmọ́ èmi wá ń bá àlẹ́ àsọ ọ̀rọ̀ ọ̀rọ̀ tó ń dùn mí ọ̀rọ̀ tó ń ká mi lára ẹ jẹ́ mọ̀ pé akọkọ̀ gbọ́rọ̀ sí mi lẹ́nu. láìláì kò jẹ́ bẹ́ẹ̀. ẹ̀yin náà sọ bẹ́ẹ̀ kò gbọ́rọ̀ sí mi lẹ́nu mo ní kí àlẹ́ àmà kó bọ̀ lé kó lè máa mójútó iléeṣẹ́ mi àbí ẹ̀gbọ́n ẹ̀ ọláyẹmí tó yẹ kó jẹ́ olùdarí iléeṣẹ́ ọ̀hún òun ló ti kú yìí mísàdẹ̀bí ju méjì náà lọ ìyẹn ni mo bá àlẹ́ àṣọ ló kọ mi ò dá mi lóhùn àmọ́ nígbà tí mo dẹ̀ mọ̀ wípé ọ̀dọ̀ yín ló ń gbé ìyẹn mo ṣe pé pé kẹjọ ẹ bá mi bá a sọ̀rọ̀ ẹ jẹ́ kó ṣe fẹ́ inú mi kémi náà lè yọnu sí i. ṣe sà ẹ kú ọ̀rọ̀ ọmọ ọlọ́run ajé àjèrè wọn. àmín àmín àmín àmín. ẹ jọ̀ọ́ sà ẹ má bínú o tí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí tó bá bí inú ṣe rí tí pé kí àlíyà máa padà bọ̀ nílé yín ẹ má bínú sà o ó dẹ̀ pé kò ní ṣe é ṣe ìdí rèé o torí pé mo ti ṣàlàyé fún ọkọ ẹ̀ pé àtìyàwó àtọmọ máa máa tọ́jú wọn àmọ́ ṣẹ́rí ti pé kó wá mójútó iṣẹ́ ó di dandan kó wá mójútó iṣẹ́ máa bá sọ àwa. ìyẹn náà ti dá ẹ̀yin pàápàá náà ohun tẹ́ sọ ẹ kúkú rí sọ hmm, ẹ rí sọ ó dẹ̀ tèmi náà lọ́rùn bẹ́ẹ̀ ẹ bá mi bá sọ̀rọ̀ bá mi bá sọ̀rọ̀. Eh, ikú òdọjọ́ àrùn òdóṣù ẹ bá ọba sọ̀rọ̀ kó wàá mójú tó lè ṣe yẹn unity ṣe ẹ ìyá yìí ó ń bọ̀ ẹ má tí ì ní ẹ̀kọ́ jùlọ. Ah. kó mọ ìtumọ̀ irú predicament tí yọ̀mí ní ni kò mọ túmọ̀ ohun tó ṣẹlẹ̀ sí yọ̀mí rárá ni ṣé kò ríyàn ṣàlàyé ohun tí wọ́n pè ní life imprisonment fún mi àbí kí ló ń dúró dè tí ò tún tí ò tí ò wúbo mímọ́. èmi mọ̀ pé bẹ́ẹ̀ mi náà ṣe ń rò ṣe ń rò torí lọ́kàn mi ó dàbí ẹni pé èèyàn kan fi wọ́n lọ́kàn balẹ̀ pé kò ní pẹ́ àwa jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ ó mú wọn gan ni ṣùgbọ́n nù tèmi o ó dùn pé èrò tèmi nìwọ náà ni. look woman gẹ́gẹ́ bí obìnrin ìwọ ló máa pé ọmọ ìjókòó wà wá ṣe àlàyé ìtumọ̀ ẹ̀wọ̀n gbére fún. mi ò wá ní kẹ́kọ̀ọ́ pẹ́ màá ṣe kíákíá màá bá a sọ ohun tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ máa jẹ́ kó mọ̀ pé ilẹ̀ obìnrin ò pẹ́ ṣú o lè jókòó ó láti fi ìkúnlẹ̀ ẹsẹ̀ ní ọ̀rọ̀ fẹ́ jókòó dà ṣé kò jù bẹ́ẹ̀ lọ. kò jù bẹ́ẹ̀. ẹ fọkàn balẹ̀ ó ti di ṣíṣe. rárá máa máa mú orí ko. hello sergeant májà ló sọ̀rọ̀ ẹ máa bá class kan bọ̀ wà ní pápá jẹ́ ọ̀rọ̀ kó o ṣì ga ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ tí a mẹ́jọ. dájú èmi mo tún gbé first ní kíláàsì mi ní tẹ̀wé. lóòótọ́. mo win bicycle àti refrigerator ní nǹkan school quiz competition wa. that's nice that's nice. next month la máa lọ fún Yeah, that's lovely. That's a baby. I love you so much. Eh? But that means èmi ló fi mímọ̀ dọ́gba náà. Yes, Sophie, fi akẹ́kọ̀ọ́ ní jọ mami ẹ̀ torí mi lákẹ́kọ̀ọ́ ní wọn. That means pé ẹ̀yin méjèèjì mo fi jọ. Yes, yes, ojú àmì. Mo tún fi jọ grandma náà torí grandma wà kẹrin nǹkan. Ah, ó tọ́ ni grandma wà kẹrin ní ìgbìyà lọ́nà lélẹ̀ sọ fún just two minutes mo fẹ́ bá màmí ní discussion. Okay, okay, I understand ẹ má pè wọn. no i want that's promise. Alia, báwo ni? Fine. Ṣùgbọ́n. Mo wá kí ló sọ pé máa sọ fún mi tí bá padà wá. yá kì í ṣe nǹkan kan tó pọ̀ náà àgá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ mo dúpẹ́ gan-an fún àdúró tiẹ̀ ó ṣe ọ̀rọ̀ àbámi dúpẹ́ fún ẹ. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ náà kì í ṣe tó pọ̀ but mo kàn fẹ́ fún ẹ ní advice kan ni advice náà dẹ̀ ni pé gbogbo ipòkipò tí àwọn bá wà láyé lámùsùkọ fẹ́ kó tẹ̀síwájú nípa gbèsè yẹn. me bàbá rò pọ̀ mọ́jọ́ rí ẹ̀ ìwé làbọ̀rọ̀ wá jókòó tí ọ̀rọ̀ tí ò nírètí nínú ọdún òní mo mọ̀ tí máa kó mi tí mo wáyé ìmọ̀ràn tèmi nìyẹn lọ́wọ́ akọ tó máa fẹ́ owó yọ mi mi ò lè lọ síbi kankan o torí mo nífẹ̀ẹ́ tó bá wù wọ́n kó fún ẹ ní ọdún mẹ́wàá kó tó wá sí gbogbo ẹ̀ kó tó fi ọdún mẹ́wàá kún kó tó twenty years màá dúró dé mo fẹ́ gbọ́ kàkà kí n má fẹ́ mi ní àlọ́ ọkọ̀ láyé ni. down. So ìwọ ló pa ẹni ẹlẹ́ni. Iṣẹ́ èṣù ni sá. Iṣẹ́ èṣù ni. Bẹ́ẹ̀ni iṣẹ́ èṣù. ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ṣe ni maliki chabez ní insurance mi pé kí n lọ jẹ́wọ́ kí n jẹ́ ká lọ jẹ́wọ́ pé conscience òun ò jẹ́ kó o gbádùn ìgbà ìdẹ̀kẹ̀lé mi ò ti ẹ̀rẹ́dí àti jẹ́wọ́ rárá bí mo ṣe mistakenly poison ẹ̀nìyẹn sá. ó poison ẹ̀. ìmọ̀ mú sá. ó ti wá kú báyìí. ó ti kú jọ. ìwọ náà ló pa ah! ọmọ olórí kọ̀ǹtàkọ̀ǹtà yìí ọ̀daràn ní ẹ o tún pa ọ̀rẹ́ rẹ̀ náà bẹ́ẹ̀ náà o mọ̀ọ́mọ̀ náà ni èyí ó mọ̀ọ́mọ̀ ah. ṣàṣẹrí mo rí pẹ̀yìn nìkan lè lè yọ mí ní ètí mo wà ní ṣiṣẹ́ eré tí wọ́n mú mi fún yìí ọlọ́run bá rí mi ní ìmọ̀ ọkọ̀ pa ẹ̀. Hmm. ó ti yé mi náà nísìn pé lórí ẹ̀sùn kan fi kàn ẹ́ yìí ò mọ̀ nǹkan kan pa ẹ̀ ni mo rí pé ó máa jẹ́wọ́ tó bá mọ̀ nípa ẹ̀ náà àmọ́ eléyìí tó jẹ́wọ́ yìí ṣe tó bá délé ẹjọ́ wàá tún rò fún adájọ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni sàmà sọ tó bá jẹ́ pé ọ̀nà àbáyọ máa wà bẹ́ẹ̀ máa sọ sá. Ah, ìwọ fọkànbalẹ̀ lórí yìí fọkànbalẹ̀ òun láti rò gẹ́gẹ́ bí ṣe rò fún mi ni o gbọ́dọ̀ yàtọ̀ for any reason because um, gbogbo bó ṣe ń sọ fún mi látàárọ̀ ni mo ti rìkọ́ọ̀dù ohun ẹ̀ sílẹ̀ ṣe rò pé tó bá lọ yàtọ̀ you are in trouble kò ní yàtọ̀ sá. àjò yàtọ̀. ẹ ṣe sá. é ẹ sá. máa mú lọ. kò sí bó ṣe lè pẹ́ tó bá fara hàn o. ṣé òbí ni pé mi ò wá láti jẹun. inú tẹ̀lé òbí rárá inú ọlá mi ń kọ́. ẹ ń ṣe exam lọ́wọ́ tó bá ń ṣe bẹ́ẹ̀ ni ó yẹ kí mi àti ìjọ wá sí ìbàyẹn náà ni tó bá ti parí exam yóò ṣe kó mú wá kí ni àbí sí ẹran. kò sí problem ó máa wá rẹ̀ ìyẹn tí kò bá jẹ́ pé mo máa ti kúrò mi báyìí báyìí èlé ìrora yín ni. Ah, oh. ṣùgbọ́n pé wọ́n tún ti mú eh, wá dé ìkejì màlẹ́ fún ẹ̀sùn ìyàpànìyàn hmm. mi again mi ló fáwọn ọlọ́pàá bíi tẹ́lẹ̀ mo jẹ́wọ́ fọlọ́pàá everybody tí mo tọrọ báyìí nǹkan tó kàn kù ni pé kó lọ sí court kó dẹ̀ jẹ́wọ́ níṣojú adájọ́ pé òun lòun pa ẹ̀gbọ́n mi and he will be a free man. kò sí bó ṣe lè fẹ́ tó olùdábàárà ọ̀hún ó kò jẹ́ ẹ̀rí bẹ́ẹ̀ lẹ́sẹ̀. ẹlẹ́rìí kẹ sọ pé ó jẹ́wọ́ pé òun lòun pààyàn dà. ẹni yóò ṣe rárá. ẹ lọ́ọ̀dù ẹlẹ́rìí tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀yìn olúwa mi ó kú sí àgọ́ ọlọ́pàá kí lè ní tó mọ́. pèsè ọ̀gá. ó kú bẹ́ẹ̀ ni olúwa mi. kí lè máa ń mú arákùnrin bọ̀ wá sínú kóòtù please get him back to the prison. as your lordship pleases. next case. ní ìparí sáà àkọ́kọ́ nínú ìdíje yìí omidan Yẹmí Adams ní pọ́ìntì mẹ́jọ nígbà tí omidan Gabriel Mọ́táyọ̀ ní pọ́ìntì mẹ́jọ yìí fi hàn wá pé wọ́n búra wọn so ní báyìí ní sáà kejì omidan Yẹmí Adams ní pọ́ìntì méjìlá nígbà tí omidan Gabriel Ọmọ́táyọ̀ ní pọ́ìntì mẹ́fà ní báyìí omidan Yẹmí ló sì ń gbégbá orókè. Okay ṣùgbọ́n a wá tẹ̀síwájú ní sáà kẹta èyí tí ń ṣe sáà ìkẹyìn omidan Yẹmí Adams ìbéèrè. nọ́mbà thirteen. irú àwọ̀ wo ni àsíá Nàìjíríà àwọ̀ eérú àti àwọ̀ funfun b àwọ̀ dúdú àti àwọ̀ pupa c àwọ̀ ewé àti àwọ̀ funfun d àwọ̀ ewé àti eérú sí ni ánsà. ẹ pàtẹ́wọ́ fún. gómìnà Gabriel Ọmọ́táyọ̀ ìbéèrè rẹ. nọ́mbà fourteen. nọ́mbà fourteen. awọ ẹranko wo ni a fi ń ṣe bọ́ọ̀lù àfẹsẹ̀gbá a awọ màálù b awọ ewúrẹ́ c awọ erin d awọ ẹlẹ́dẹ̀. bí àwọ̀ ewúrẹ́. ó ṣe o. ẹ̀wọ̀n omidan yemi adams bonus. di àwọ̀ ẹlẹ́dẹ̀. ẹ pàtẹ́wọ́ fún un. omidan yemi adams ìbéèrè rẹ. Number seventeen. Ìbéèrè ìṣirò nílé yìí o, tó lóyìnbó ń pè ní mathematics kí ni LCM èjì àti ẹ̀jọ a ẹ̀jọ b èjì c ọ̀kan d ẹ̀fà. a ẹ̀jọ. ẹ pàtẹ́wọ́ fún ogun. omi òdúró ọmọ Tayo. ìbéèrè. number eleven. èwo nínú àwọn kan wọ̀nyí ni a máa ń wọ̀ sí ìkáwọ́ wa a bẹ́líìtì b òrùka c aago d àlàbọ̀rùn. b òrùka. ẹ pàtẹ́wọ́ fún ọgbà. omidan Yemi Adams ìbéèrè. nọ́mbà eighteen. oṣù wo ni oṣù kejìlá nínú ọdún lédè yorùbá a agẹmọ b igbe c òkúdù d ọ̀pẹ. d pẹ. ẹ pàtẹ́wọ́ fún ògbà. omidan gabriel ọmọtayọ ìbéèrè tiẹ̀. nọ́mbà sixteen. nọ́mbà sixteen ọjọ́ wo ni wọ́n pè ní ọjọ́ ajé nínú àwọn wọ̀nyí a monday b friday c wednesday d sunday. a monday. ẹ pàtẹ́wọ́ fún ọgbà. ní báyìí a ti dé òpin ìdíje náà ẹ pàtẹ́wọ́ fún àmì jíjìn lẹ́ẹ̀kan sí i àwọn méjèèjì lọ ṣe dáadáa. omidan Gabriel Ọmọ́táyọ̀ ní twenty points ẹ fún ní àtẹ́wọ́. nígbà tí omidan Yemi Adams ní twenty seven points ẹ pàtẹ́wọ́ fún un. ló fi jẹ́ pé omidan Yẹmí Adams ló gbégbá orókè ẹ fún ní àtẹ́wọ́. àti ẹ̀kọ́ sí àti àìsànẹ̀sì àti Yẹmí Adams káàbọ̀ sí wa ní àárín àìsànẹ̀sì wà gẹ́gẹ́ bí ipò yín a fẹ́ kí ẹ lo agbára yín gẹ́gẹ́ bí gómìnà ọjọ́ kan kí ẹ bá wa ṣí iléeṣẹ́ wa yìí Abínwáyé Kamak Auto Place Limited fún ìwúlò àwọn ọmọ ìpínlẹ̀ yìí àti gbogbo ọmọ Nàìjíríà lápapọ̀ Your Excellency wa. ní orúkọ Ọlọ́run ọba èmi gómìnà Yẹmí Adams mo ṣí iléeṣẹ́ ilé mi. <laughs> Ẹ ṣe gan, ẹ jẹ́ kí àwọn olóyún. Her Excellency gẹ́gẹ́ bí gómìnà ọjọ́ ìní list àwọn prisoners wa tó fẹ́ release ni ó ń wá kí bá wa science ni. jọ̀ọ́ torí Ọlọ́run ṣe ń ṣe ìrànlọ́wọ́ kan fún mi. Your Excellency, we are to service. Nǹkan tó bá ní ká ṣe la máa ṣe fún yín. Ẹ jọ̀ọ́ ṣe lè bá mi kí òdòdókọ àwọn èèyàn kan sínú àwọn prisoner tẹ́fẹ́ release. Torí pé ìyà tí kò mọ́wọ́ tí kò mẹsẹ̀ ló ń jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí. ìyẹn sùúrù mi kó ẹ jọ ṣe lè ni dama de yo tẹ̀wọ̀n wọ̀ láàyè ká tún lọ́rẹ́ ni. orí yẹyẹ ni mo gbọ́ ayé tá a wà yìí ṣe bá wá jagun ni rọkùrọkù wọn kú sójú ẹrú bẹ́ẹ̀ ni. Shikashika makuo no sesaro Ẹ̀mí ṣòkòtọ́ nìkan ló kú tá a fi kó sí ìdẹ̀sìn. Ọmọ kò sóhun tó pamọ́. Kedere tó hàn sí bàbá oh, Ó pẹ́ bóyá, akọ́lọ́kùn wá pẹ́ bàbá, bàbá ó pẹ́ bóyá ọ̀rọ̀ wa fara hàn ó pẹ́ bóyá akọ́lọ́lù wa pé bàbá bàbá ó pẹ́ bóyá ọ̀rọ̀ wa fara hàn ọ̀rọ̀ bá fara hàn tán báwo la ṣe fẹ́ ṣojú náà a kì í tẹ̀tẹ̀ bọ̀ láàyè ká tún lọ rẹ́ ẹni ọ̀rọ̀ àkàrà àwùjọ báwo la ṣe bá ṣe náwó ẹ̀ akíndẹ̀wọ̀ láyé àkàtọ̀ rẹ̀ ni. ọ̀rọ̀ ilẹ̀ yìí ó dùgbẹ̀dùgbẹ̀ ní òwe bíbọ́ ló máa já sí náà mo mọ̀ pé bíire ni olóòótọ́ ní kù sí ipò ìkà àbílẹ̀ ni mo sọ. So ṣé bí aláìṣẹ̀ bó ṣe máa bá a lọ nìyẹn gbà mí òun ọlọ́run gbà mí lọ́wọ́ wọn àríwí ìdàgbòrè heaven is not in short of miracle you will still see ẹ̀ rọ̀ sí mi aláàánú gan láyọ̀ mi inú ọ̀fìn yóò bá mi gbé